má bá yan jà o má bá yan yòdì ẹni tó bá ṣe sọ fún pé ó ṣe ìjẹ kó tán sí. wo odidi ọmọ aláàjì odidi ọmọ sífù ìmáàmù lu. yẹn sí mi tí mo ní mo fẹ́ fẹ́. oníwòwò ìwọ fẹ́fẹ́ níbo ló ti róníwòwò rí. wọn ò lè pàtẹ́wọ́ bí kò lè ṣeé ṣe kò lè fẹ́ láago mélòó nìyí. kò sáyà àtẹwà mi bẹ́ẹ̀ máa jọ yín lójú. àjọ lówó bọ̀ ni. àmín. ẹ̀ka ti wọnú rẹ o. àwọn ìyá wọnú ẹ bá wà lóhùn àdéhùn rẹ sanwó ìṣẹyìn ìyá wọnú ẹ bá wọ. múra jẹyàn àrùn àjọ bẹ́ẹ̀ ìgbà ẹ̀jẹ̀ wọn fi fún wa lómú àwọn olùmú lọ́tùn-ún. mú mi ẹjọ́ bá mi bẹ àwọn òòṣà ẹ mi bẹ̀ pé kó fún ìdè fi ẹni síbi tí ìwọ́n bá ṣe mí ni wọ́n máa bì. ó ṣèdè twenty one days kó ṣàtúnyẹ̀ sí ilẹ̀. twenty kìíní twenty one days. bẹ́ẹ̀ bá wọlé òòsùn gbẹmí tuntun náà ẹ sì mọ jíṣẹ́. olóyè kan ti pa mọ̀pọ̀ pé kí n má jẹ baálẹ̀ dédé wọn rè má kú. mo ń wò pé àbí kí n fèlú yìí lẹ́nu. ọkọ rẹ. èmi ò gbà èmi ò ní gbà rárá. adiafo sálà lùtí ọlọrẹ wọnú àlejò òkú ó sùn. òòṣà ló ọmọ yín o òòṣà ló mú ọmọ. kí ló ṣe ti jẹ́ ti ọmọ ti kìrìsìtẹ́nì lágbolé onígbàgbọ́ nídìílé onígbàgbọ́. ìpẹ́bọ bẹ́ẹ̀ ni kò mọ fádá. ọ̀sùn tó. ẹ lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣègùn. ṣé wọ́n ní kẹ́mi po wà ní àbí wọ́n ní kẹ́mi. ẹni tó ń jalè kì í kọ́ sórí wípé òun fẹ́ jalè. bí o bá ṣọkọ tí mo fẹ́ tó jẹ́ rẹ́fẹ̀rẹ̀ndì ni wàláì mo sì kì í dànù dànù. ọlọ́pàá ọlọ́pàá òun lù ó. èmi tí mo ti lọ. níbo la tún já sí iná. ibi rẹ̀dà. àgbẹ̀bọ̀ lọ́rùn. ẹ gbẹ́gbẹ́ lọ sí ọ̀dà wọ́n wọ́n wọ́n wọ́n ọ̀gbẹ́ni jẹ́ kó rí ẹ pé kò mọ̀ nǹkan tó ń ṣe gidi tí mi bá rí ọmọ mi màá bá ẹ fa wàhálà gidi. Herculeo ń lọ síbi iṣẹ́. láti lọ ṣe kí ni. ọmọ tó bá rí ìbínú mi lẹ́ẹ̀kan á sáwọ́gbó ni. mo mọ̀ pé léṣù rẹ̀. what. àbọ̀ṣe léṣù ẹ̀ yẹn má jẹ́ kó ta fèlèfèlè dọ́dọ̀ mi láàárọ̀ kùtùkùtù tí mo bá bó ṣe máa dá fáyé mi tí mo bá lọ. èsì tó béèrè fún yẹn gangan ló máa rí láàárọ̀ yìí. kò sí nǹkan tó léwájú ọlọ́run. ìwọ̀n bíi tiwọn náà ni mo rẹ́ni kéjì náà. excuse you èèyàn bí ìwà àtìta ni mo rẹ́ni kejì ọmọ olówó lè mọ táníkà lòun náà ṣàlẹ̀ jẹ́ níwọ̀n náà. ọmọ láwọn tèmi mi kọ́. sábìtà kan lẹ́ẹ̀kan sí fún mi. sórí ilé ayé ta wáyé oríṣiríṣi àdánwò ló wà mo ti gbàdúrà gbogbo ẹnu mi ti bó mo ti ṣe ṣọ́ọ̀rù gbogbo mo ti ní migraine. ọmọbìnrin tẹ́lẹ̀ rí lójú oorun ṣé lójú ayé báyìí tẹ́ bá rí náà ṣé ẹ dààmú. kí ló dé tó jẹ́ pé àsìkò ìgbà tó bá yẹ kókó mi balẹ̀ inú mi dùn ìgbà àtúndà fún. what's it? ẹ ṣe kí ni ẹ gbàgbé ọkọ rẹ mo fẹ́ ọwọ́ mi. ìbúra tàbí ọkọ gbàgbọ́. gbàṣà náà ni kò fọ. kò ní gbàṣà náà oh my god. are you not even ashamed of yourself. ọkùnrin tó bá ti gbàgbé ni kí ni inú ní déètì tí dá fún un. ọ̀gá ẹ̀ sọ oúnjẹ fún mi iyọ̀ ọjà tó bá gbé mi kaná àjọná bẹ́ẹ̀ ní kò jẹ́ yín á di iyọ̀ àfẹ̀yìn sínú ẹ̀ ó sọ oúnjẹ sọ dẹ̀ wádìí ọkọ ṣé wọ́n lè ní ẹni mọ́tò. ẹni sọ wọn wọn wọn ká ẹ ẹ ṣíṣe ṣe yọrọ ẹni tó wà gáàmì ibi sálẹ̀ mo ti kúrò ibi sálẹ̀ mo ti kúrò sí ààrẹ ibi sálẹ̀ mo ti kúrò sí àjẹ ọ̀tẹ̀ ẹ̀kọ́ wọn látẹ̀lé oúnjẹ yìí lọ́lọ́sẹ̀ ó máa dùn ó máa dùn ẹ wá bọ́ sókè ẹ wá bọ́ sókè abẹ́sẹ̀ lu ẹyẹ lẹ́ni ẹ wọ́n mi ò lè bọ́ta. ẹ ẹ ọ̀gá mi ayé ẹ wò bọ́ta. má padà wá rí má padà wá rí má padà wá. Má pa mí, má pa mí jọ. ẹni afẹ́ la kú wọn alámọ̀ tó fẹ́ ní dẹnu má má fi fẹ́ òòtà fàlà ẹni afẹ́ la mọ̀ alamọ̀ tó fẹ́ ní dénú gangan máa máa fi fẹ́ ta abala rí ìgbéyàwó ó di àwa wòran aráalé. Your Your deeds do not bad. Silence. òrèkìtì ayédèyìn lọ oyin biribiri má ṣe kọ́ mi lóró bèbí ènìyàn ló kẹ́sìn ènìyàn ló kẹ́sìn lóró ẹṣin oníkàràrà ẹgẹṣin kẹṣẹ. sọ fún mi bàbá oníkàlẹ́ndà eh. eh, ẹni afẹ́dẹ̀ la mọ̀ ẹni afẹ́hùn la mọ̀ má ṣe fífẹ́ tàfàlà ọ̀rẹ́ wa ọ̀rẹ́ mi o. Eh. wa wòran aráalé èrò ọ̀nà ilé ń gbóná. dẹ̀rẹ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ni yóò dà bóyá. dẹ̀rẹ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ni yóò dà. dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ni yóò dà. bó o bá rí ojú rẹ̀ ajá tán. ojú rẹ̀ ajá bọ̀ dára. ìgbéyàwó.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 o ó ya wèrè díẹ̀ o mọ ní o. lọ́nà wo nu. lọ́nà tó pọ̀ ni ọ̀n sí géètì fún mùtíá ní sì ń jáde lọ pé mo ti máa ń rí ọtí mo mọ̀ mọ̀ mú ni so ọfẹ́ gba abodi àbọ̀dì fọ́gà. ìwé ilé yẹn sọ̀rọ̀ àbọ̀dì sórí ibi táwa yìí ẹni tí ògbọ́n làwẹ̀ ń gbò irú bó ṣe ń sọ ọmọ òun ṣe níta kí sì ń tèmi kówó ní tèmi kí lówó de ó máa rí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 <laughs> Kọlọsụ anụ ya. Ya ma, anwụ ọkọ i, ọ ma gbọ, Solowu. Solowu oyi ka bi ya, ọ ma ewu, ma eji, Solowu. Amade ya ọ bụla, ah ah. Eka arụsị a. Epele, mụ kịnyịsa. Ọ ọ raịsa. tẹkàn lójú gbígbà tí ah madam ẹ pẹ̀lẹ́ mà ẹ báwo ni náìtì yín mà ẹ kú ojúmọ́ mà. ah ah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 wọ́n wá pàdé sọ́mọ pé iná club ìyẹn máa ń ṣe ìjà wọlé. ó máa change ojú ó kàn change ojú yèrè ko ó ó dá ọmọ kẹ́. níná lówó bá gbé yèrè ko wọlé nígbà tó máa di kejì tí màtẹ́ àti ẹnẹsí máa ká lówó pé ẹ káàárọ̀ màmá pé bébì ó ti ni bébì wèrè lówó pé so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 bíbélì kan sọ pé ah, àyà ọmọ kékeré wèrè dì mo dé ń bá wí. olórí burúkú alábùkù yẹn ṣe don't do that. ṣe kí ni. mi ò bá ṣe é. ọgbẹ́ mi ò bá ṣe é. ẹ má ta ẹ má ta tún ṣe é. ibi ọkọ̀. àlọ́ tuntun àyè sẹ́ mo mọ̀ bẹ́ẹ̀ burúkú yẹn o lè ṣe níye. ẹ̀rọ wà lọ́wọ́ ẹ̀ kí wọ́n ṣe tó bá ṣe ikú pa ẹ̀ tó bá ṣe ikú pa ẹ̀. yẹ kí mo bẹ́ẹ̀ mi lọ. máa bá pàtàkì ẹnu jẹ àbúrò ìdókòwò. don't worry sikarisi ọ. bá ṣe mi ò bá ṣe ní point sense you going. gbogbo àti ìwọ your mi ó sẹ́ńtálì Oh God.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

everything I want in order. that brought me. Huh? Hey, baby. how are you, my love? You said what? How are you? No. You want to touch me? Oh, you still have the mind to touch me?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 sórí nítorí wọn fi ṣe níyàwó lè jọba nu tí máa bá inú ẹ tó máa fọ́n ìtọ́sí jìkà máa bá inú yín á dànù bẹ́ẹ̀. má bínú ẹ lè jọba nu àyẹ lè jọba nu tó bá sọ́sọ́ yìí kó tún lè jọba nu ó ní kó dàpọ̀ léèyàn lára mo sọ̀rọ̀ fún mi lẹ́sìn àti ẹni báyìí. Oh èyí sọ̀rọ̀ náà lẹ́nu ọ̀rọ̀ ẹ̀rọ kó lásánlásán gbogbo ẹ̀ ló ń gbà yìí wéèrè bí akọ̀lọ́ lọ body spray o àbí kó fálọ̀ ń fọbẹ̀ gbogbo ẹ̀ ló ń gbà yìí láì jẹ́ Ha ha ha.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 Ah, mm. ẹ tó a sọ fún mi pé ẹ ń bọ ẹ kò déédéé yọ sí mi ah, ah. ẹ kú jọ mẹ́ta eléyìí tẹ̀lé wá wá yìí ọkọ mi ò sí nílé o ibo lẹ ti ń bọ̀ ibo lẹ ń lọ. mo kóde nà kóde bí ti bá wò kò yé mi mo kó wálé kó wálé mm-hmm. how ẹ wo madam ẹ má ẹ má dààmú jù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 ṣe jára lé mi ní tẹ́ mọ̀ pé ńlá káyé ni. ẹ lóòkè you're looking that way ṣebó yẹ kí ọkọ mi lè sọ fún mi pé. ẹ pẹ́ mi dákẹ́ iṣẹ́ nu bí ẹnu ajá ẹ bàjẹ́ gan ṣá ẹ bàjẹ́ gidi gan èèyàn tó bá tiẹ̀ ti rí ó máa ti rí àpá ìbàjẹ́ lára yín. no ìbàjẹ́ pọ̀ lára ẹ̀ gidi gan ni. <laughs>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 ó ti di ọkọ wa láti ẹni lọ tó bá fẹ́ àdírẹ́sì ẹ̀ wá sọ wípé ọkọ wa ok. ok good. ọkọ wa. fine. bẹ́ẹ̀ ṣe sọ. yeah. ṣebí normally ó yẹ kó pe family àbí kó sì jẹ́ kí èmi gan mọ̀ pé wọ́n ń gbéyàwó tuntun wá bá mi lé. ẹ jọ ta ni wọ ta ni mo wá ẹ̀mí orí ẹ̀ mo wù ẹ̀mí orí ẹ̀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 a ní kò kọjú sí mi kó mo. a ah, jésù ayé mi tèmi bá mi. mo ní ta ni yín nu lè yí. tàbí yàrá ìjà ẹ mo ò kójú òṣòro fún ẹni pé kí n là ní. wọ́n ah, rẹ̀ ṣé gbogbo òṣì tó bá ń bá wèrè tó wà nílé ìṣe tẹ́lẹ̀ jẹ́ kó rí ẹ pé o wò mí dáadáa o èmi ò bá gbogbo wèrè orí burúkú yìí o ah, ó ṣe é ni. ó dà ẹ má bínú yà wá kí lè fẹ́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 gbogbo ẹ̀ mo ṣe ẹ̀dẹ̀ dáná fún yín kébì àti kájọ́ máa ro kájọ́ máa lẹ̀ pọ̀ rémi àti ẹni sùúrù pẹ̀lú. Ah, ah, ah. kò tó kí ló tẹ̀lé àti kọ́lẹ́jì kọ́lẹ́jì ló dé kọ́lẹ́jì àwọn àbá àbájú ọ̀gá jẹ olówó kúkú bá yẹn lẹ́tẹ̀ ó lè mọ̀ dára jẹ. ìgbà mi kẹ oríṣiríṣi àbẹ̀wò ló máa kọ́ nílé kẹ. òkété òkété òdè gbàlá òkà wọlé. nana bá mi lò your hand is near your time is here nọ́mbà ọdẹ lo. lójúmọ́ dẹ̀ là ń gbà kẹ́ni tí ẹ gbé kọ́ ká tí ẹ jọ sọ ẹni tó mọ̀yàn yóò mọ̀ ọ́ lọ́ máa máa ṣọ́ mi báyọ̀ ẹ̀ ń gbé lẹ́ẹ̀kan sí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 tó bá ti dàrọ̀ la ẹ lọ wo àwọn ajá yín bó ṣe máa yà aláìṣe rọtò àyà àwọn ewúrẹ́ náà máa ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n á jáde pakọ̀ èyí jáǹsì nìyẹn ìwọ sọ yìí pé kọkọ yín kó má fẹ́yàwó lé yín gbogbo nǹkan lẹ́bi bàjẹ́. kí ló dé òwúrọ̀ ẹ̀yìn kí lẹ ṣe. tí bẹ́ẹ̀ kò jókòó kalẹ́ látàárọ̀ ni. ah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 wọ́n àti mo nígbà náà ni pé upbringing ni ibi tó dàgbà sí ni affect mentality ẹ̀ your locality is really affecting your mentality and if I talk I like mo ràn sí all the time and those are things I'm not used to I'm a very respectful man eh, tó bá yẹ kó di tiẹ̀ pé ni fún fẹ́ kí n dojú ẹni kà mẹ́sàn-án yọ ṣé block ló bá mi ra basement. ó gọ gidi o my instruction is my instruction tó bá ọ̀tá ẹ̀ tí má dé ẹni tí ò bẹ̀rẹ̀ rà á bẹ́ẹ̀ ná ẹ̀ nẹ́gí mi sẹ́sẹ̀ ẹ̀ nẹ́gí mi ẹ̀ bá níṣẹ́. are you that dumb? sórí ẹkú tó yẹn ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó máa yọ̀ bá nu ni o máa fà tó sọmọ ah, àwọn ògọ gbogbo gbogbo ẹ̀ mo rú lẹ́lẹ́ mo kù dẹ̀dẹ̀ kò sí you look good kò sí your outfit is nice o kò ṣáà lanu sínú yín àṣírí ike ó ń kọ̀ fún gbogbo ẹ̀ ponú òun náà lè já lè mú ẹ lọ pati ó lè lọ jẹun kó jẹ́ kó sáyà mi má ṣílẹ̀kùn nílẹ̀ o.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 omi ẹlẹ́kùn rèé o. ojúmọ́ ọrẹ ló mọ́ mi lóde o èmi wúrà ọlá ojúmọ́ owó ojúmọ́ ọrọ̀ mo wá ń jáde lọ láàárọ̀ yìí o àti jíjẹ àti mímu mi ni mò ń bá lọ kí n mọ́ pàdé tí ó jẹ mí o. àṣẹ. kí n tiẹ̀ mo ní kí n tiẹ̀ tó ń bá mi ṣàṣẹ. ìyàwó ara ni mi ẹ sì ń fìyà jẹ mí ó ti tó bí ọjọ́ mẹ́ta nísìnyí èsì fún mi lóúnjẹ mo wá ní kí n ṣàṣẹ torí tẹ bá róúnjẹ jẹ ẹ fẹ́ mi náà. lẹ́nu rẹ sọ ẹnu rẹ mọ̀ gbọ̀rọ̀ o ń dáná ojúkòrò ìpojúkòrò jẹ. 你来快点！ ìmúbìnrin ìyàwó ẹ láti bí ọjọ́ mẹ́ta ní ìsìn ẹ fún mi ló ń jẹjẹ kásìtò ṣe dúpẹ́ tí mú mi ti mọ́ mú mi rìn kiri ìgbà ayé mi gan ìrìn kiri tó báyìí bójú bá ràn ẹ̀ ní mú mi jáde níbi tí ń wẹ̀ níbi tí ń fò mi òjò kẹnu àfinú òrùn ẹni ẹ mọ̀ mú mi rìn kiri àránú mi kígbe ẹ̀ fún mi ló ń jẹ ẹjọ́ ẹ wò pa mí. ó padà kú náà ni bẹ́ẹ̀ mo wí sọ̀rọ̀ tí ọgbẹ́ ọkàn tó dá sí ńlá ni. ǹdànà fẹ́yìí tó wá ṣe yìí odindi ọ̀sẹ̀ méjì ńlẹ̀ yìí ọ̀ọ́ni fẹnu kó ń jẹ ọ̀sì ní fẹnu kan mímu. ìyàwó bẹ́ẹ̀ mo wí. ìjò ìjọba wí ní ìsinmi ètò mọ́ mú mi rìn kiri lẹ́yìn. dákẹ́ ẹnu rẹ kó jíra padà. kí ni nǹkan tí ọmọ ojú ọ̀rọ̀ yára rí tó ń jẹ́pọ̀ sáyà ń ṣe bíbá? ṣé ọmọ sórí rẹ burú ni ọ ọ mọ bí o wà ní èdè díẹ̀ débi ni. kárọ̀lọ́lù orí rẹ ló burú. ká dá fún ọ. èmi ni wọn bá sọ̀rọ̀ báwọn. ọmọ ta ni ọ. èmi ló jẹ́wọ́ lọ́pọ̀ ọ̀kà ó fẹ́ kú. ṣé o mọ̀ pé bíbá ti dèwọ̀ fún ọ ni bínú bá bí mi máa ní kí ti di ẹ dànù bínú bá bí mi máa ní kí ara sọ pa ẹ bínú bá bí mi máa ní kó dé ní àná tí wọn ò ní rántí mọ́ nínú ìwé ìtàn táyé lolú. àní kò lè jà tọwọ́ ẹ̀ dẹ̀ ó dalẹ̀ àní mm. sáré kò sáré táyé kí ló tún fẹ́. mo fẹ́ fẹ́ wá mo fẹ́ gbèsò yẹra adékọ̀ọ́bí tí bàbá rẹ̀ tó pa àwọn òbí mi. ṣọ́ra rẹ gidi gan-an ni kó má bàa rojú pípọ̀ mi. kò ní dà fún ọ. kò sì ní dà fún ọ. ó tẹ̀ méjèèjì nǹkan amúyín ni níwájú mi náà lẹ́sẹ̀ à ń pariwo báyìí deɛ no bi mi ju o bi no ba yɛ bi mi ju. ɛyɛ ma de jo. bàbá yẹn á múra ṣé mo ti wá ní ẹ̀dẹ̀ jò ni ẹ yíra padà pé. mo ti sọ mo sì ti yanjú ẹ mo ti sọ̀rọ̀ tí wọ́n sọ tán o kẹ́nìkan fún aládùúrà parí ẹja mọ́ lọ. mo ò bóyá ẹ máa bẹ̀rẹ̀ pé ṣẹ́nikẹ́ni ò ní bẹ̀rẹ̀ lémi tí mo mọ̀ lémi tí mo mọ̀ kò sí bó kò sí bó ti lè wù kó rí wèrè òrù yọ èéfín nìwà. ẹ má bínú. gbẹ́sọ̀n gbẹ́sọ̀n ọkọ̀ dìdìrìn. bọ̀dá dénde. dákẹ́ o ìjọ tó ìjọ tó wọ́n bí o fẹ́ sọ fún ọ ní o inú ìdè ló wà o bọ́ ọ bá fẹ́ bọ́dún ìdè jẹ́ kán gẹrun orí rẹ o tátẹ́gùn bá fẹ́ sí ọ lórí o kọ̀kọ́ bọ́ nínú háàfù ìdè